Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹtàlélógún. Paul kọjú sí àwọn ìgbìmọ̀, ó ní. Ẹ̀yin ará, ní gbogbo ìgbé ayé mi, ọkàn mi mọ́ níwájú Ọlọ́run títí di òní. Bí ó ti sọ báyìí, bẹ́ẹ̀ ni Anania olórí àlùfáà sọ fún àwọn tí ó dúró ti Paul pé kí wọ́n gbá a lẹ́nu. Paul wá sọ fún un pé. Ọlọ́run yóò lù ọ́ ìwọ ògiri tí wọ́n kùn lẹ́fun lásán yìí o jókòó síbẹ̀ ò ń dá mi lẹ́jọ́ lórí òfin síbẹ̀ o pa òfin tì o ní kí wọ́n lù mí. àwọn tí wọ́n dúró níbẹ̀ bá ní. olórí àlùfáà ọlọ́run ni òun bú bẹ́ẹ̀. paul dáhùn pé. ará n kò mọ̀ pé olórí àlùfáà ni nítorí ó wà ní àkọsílẹ̀ pé ìwọ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú sí aláṣẹ àwọn ènìyàn rẹ nígbà tí paul mọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ sadusé ní apá kan nínú àwọn tí wọ́n wà nínú ìgbìmọ̀ àti pé àwọn ọmọ ẹgbẹ́ farisi ní àwọn mìíràn ó kígbe pé. ẹ̀yin ará farisi ni mí farisi ni àwọn òbí mi nítorí ìrètí wa pé àwọn òkú yóò jí dìde ni wọ́n ṣe mú mi wá dá àwọn ẹjọ́. nígbà tí ó sọ báyìí ìyapa bẹ́ sílẹ̀ láàrin àwọn farisé àti àwọn sadusé ìgbìmọ̀ bá pín sí méjì nítorí àwọn sadusi sọ pé kò sí àjínde bẹ́ẹ̀ ni kò sí áńgẹ́lì tàbí àwọn ẹ̀mí ṣùgbọ́n àwọn farisi gbà pé mẹ́tẹ̀ẹ̀ta wà ní ariwo ńlá bá bẹ́ sílẹ̀ àwọn amòfin kan nínú àwọn farisi dìde wọ́n tẹnu mọ́ ọ pé. àwa kò rí nǹkan burúkú tí ọkùnrin yìí ṣe bí ó bá jẹ́ pé ẹ̀mí ni ó sọ̀rọ̀ fún kọ́ tàbí áńgẹ́lì. nígbà tí àríyànjiyàn náà pọ̀ púpọ̀ ẹ̀rù bà ọ̀gágun pé kí wọ́n má bàa fa Pọ́ọ̀lù ya ó bá pàṣẹ fún àwọn ọmọ ogun kí wọ́n wá fi agbára mú Pọ́ọ̀lù kúrò láàrin wọn kí wọ́n mú un wọnú àgọ́ àwọn ọmọ ogun lọ ní òru ọjọ́ keje olúwa dúró lẹ́bàá Pọ́ọ̀lù ó ní ṣe ọkàn rẹ gírí gẹ́gẹ́ bí o ti jẹ́rìí iṣẹ́ mi ní Jerúsálẹ́mù bẹ́ẹ̀ ni o ní láti jẹ́rìí nípa mi ní Róòmù náà nígbà tí ilẹ̀ mọ́ àwọn Júù péjọpọ̀ láti dìtẹ̀ sí Pọ́ọ̀lù wọ́n búra pé àwọn kò ní jẹun bẹ́ẹ̀ ni àwọn kò ní mu omi títí àwọn yóò fi pa Pọ́ọ̀lù àwọn tí wọ́n dìtẹ̀ yìí ju bíi ogójì lọ wọ́n lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà wọ́n ní. a ti jẹ́jẹ́ a sì ti búra pé a kò ní fẹnu kan nǹkan kan títí a fi pa Pọ́ọ̀lù a fẹ́ kí ẹ̀yin àti gbogbo wa ránṣẹ́ sí ọ̀gá àwọn ọmọ ogun pé kí ó fi Pọ́ọ̀lù ránṣẹ́ sí yín nítorí ẹ fẹ́ wádìí ọ̀rọ̀ rẹ̀ fínífíní ní tiwa a ó ti múra sílẹ̀ láti pa á kí ó tó dé ọ̀dọ̀ yín. ṣùgbọ́n ọmọ arábìnrin Pọ́ọ̀lù kan gbọ́ nípa ète yìí ó bá lọ sí àgọ́ àwọn ọmọ ogun ó lọ ròyìn fún Pọ́ọ̀lù Pọ́ọ̀lù wá pe ọ̀kan nínú àwọn balógun ọ̀rún ó ní. mú ọ̀dọ́mọkùnrin yìí lọ sọ́dọ̀ ọ̀gágun nítorí ó ní ọ̀rọ̀ kan láti sọ fún un. balógun ọ̀rún náà bá mú un lọ sọ́dọ̀ ọ̀gágun ó ní. ẹlẹ́wọ̀n tí ń jẹ́ Paul ni ó pè mí tí ó ní kí n mú ọ̀dọ́mọkùnrin yìí wá sọ́dọ̀ yín nítorí ó ní ọ̀rọ̀ kan láti sọ fún yín. ọ̀gágun náà bá fà á lọ́wọ́ ó mú un lọ sí kọ̀rọ̀ ó wá bí i pé. kí ni o ní sọ fún mi. ọ̀dọ́mọkùnrin náà wá dáhùn pé. àwọn jù ti fohùn ṣọ̀kan láti bẹ̀yìn pé kí ẹ mú Paul wá síwájú ìgbìmọ̀ lọ́la kí àwọn lè wádìí ọ̀rọ̀ rẹ̀ ní fínífíní. ẹ má gbà fún wọn nítorí àwọn kan nínú wọn yóò dènà dé wọ́n ju ogójì lọ wọ́n ti búra pé àwọn kò ní jẹun bẹ́ẹ̀ ni àwọn kò ní mu omi títí àwọn yóò fi pa Paul bí a ti ń sọ̀rọ̀ yìí wọ́n ti múra tán ohun tí wọ́n ń retí ni kí ẹ ṣèlérí pé ẹ yóò fi Paul ránṣẹ́ sí ìgbìmọ̀ ọ̀gágun bá ní kí ọ̀dọ́mọkùnrin náà máa lọ ó kìlọ̀ fún un pé kí ó má sọ fún ẹnikẹ́ni pé ó ti fi ọ̀rọ̀ yìí tóun létí ọ̀gágun náà bá pe méjì nínú àwọn balógun ọ̀rún tí ó wà lábẹ́ rẹ̀ ó ní. ẹ lọ mú igba ọmọ ogun àti àádọ́rin ẹlẹ́ṣin àti igba ọmọ ogun tí ó ní ọ̀kọ̀ ẹ ó lọ sí kesaria kí ẹ múra láti lọ ní agogo mẹ́sàn-án alẹ́ ẹ tọ́jú àwọn ẹṣin tí Pọ́ọ̀lù ó gùn kẹ́sìn dé ọ̀dọ̀ Felix gómìnà ní àlàáfíà. ó wáá kọ ìwé lé wọn lọ́wọ́ ìwé náà lọ báyìí. gómìnà ọlọ́lá jùlọ Felix èmi Claudio Lysia kí yín àwọn Júù mú ọkùnrin yìí wọ́n fẹ́ pa á mo gbà á lọ́wọ́ wọn pẹ̀lú àwọn ọmọ ogun mi nítorí mo gbọ́ pé ọmọ ìbílẹ̀ róòmù ni mo fẹ́ mọ ìdí tí wọ́n ṣe fi ẹ̀sùn kàn án mo bá mú un lọ sí iwájú ìgbìmọ̀ wọn mo rí i pé ẹ̀sùn tí wọ́n ní jẹ mọ́ ọ̀rọ̀ òfin wọn kò ṣe ohunkóhun tí a lè fi sọ pé kí a pa tàbí kí a jù sí ẹ̀wọ̀n nígbà tí ìròyìn kàn mí pé àwọn kan láàrin àwọn Júù ti dìtẹ̀ sí ọkùnrin yìí mo bá fi ránṣẹ́ sí yín mo ti sọ fún àwọn tí ó fi ẹ̀sùn kàn án pé kí wọ́n wá sọ ohun tí wọ́n ní sí i níwájú yẹn. àwọn ọmọ ogun ṣe bí a ti pàṣẹ fún wọn wọ́n mú Pọ́ọ̀lù lóru lọ sí ìlú Antifátírì ní ọjọ́ kejì wọ́n fi Pọ́ọ̀lù sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ẹlẹ́sìn wọ́n padà sí àgọ́ wọn àwọn ọmọ ogun ẹlẹ́ṣin bá lọ sí Kesaria wọ́n fún gómìnà ní ìwé wọ́n sì fa Pọ́ọ̀lù lé e lọ́wọ́ gómìnà ka ìwé náà ó wá wádìí pé apá ibo ni Pọ́ọ̀lù ti wá wọ́n sọ fún un pé ní agbègbè Silisia ni ó bá sọ fún un pé. n ó gbọ́ ẹjọ́ rẹ nígbà tí àwọn tí ó fi ẹjọ́ rẹ sùn náà bá dé ó bá pàṣẹ pé kí wọ́n máa ṣọ́ Pọ́ọ̀lù ní ààfin Hẹ́rọ́dù